ṣe pé mi nìkan ni àwọn kan bá pẹ́ẹ́lí mi ni wọ́n máa gbé o. The bright. made by Princess Annie Royal Apparel. Go check it out on Instagram. We are just getting ready. So guys, we are getting everything set for the traditional marriage. So stay tuned and enjoy. other get will we pass this one again i beg <laughs> okay it's time you know it's time to go see the official joining obviously the church joining because the court joining has already been done i think that's legal abi <laughs> that's legal already come on it's just for us to like go get the heavenly blessings and so that's what we're going to do now I want you to enjoy this ride because obviously. <laughs> so, and by the way, this is honoring the Baker Executive. <laughs> okay, guys, catch you guys in the event. Bye. Oh. ṣe ọmọ ṣe. ẹbí rere. a sì tún dàgbà sínú Jésù. ẹbí rere. a tún bá jayé lẹ bí àwa o. ẹbí rere. a tún bá jayé lẹ àwa sẹ́. ẹbí rere. This is the day that the Lord, the Lord has made. Glory, glory, hallelujah. Glory, glory, praise the Lord. Glory, glory, hallelujah. Glory, glory, praise the Lord. Oh, glory, glory, glory, hallelujah. rí ti gómìnà kan pírẹsidẹ́ǹtì làwa fẹ́ o àbí kí làwa fẹ́. pírẹsidẹ́ǹtì pírẹsidẹ́ǹtì làwa fẹ́ tó lẹ fẹ́ dìbò fún grace bank ah, orí ọ̀fẹ́ lẹ fẹ́ dìbò fún. orí ọ̀fẹ́ ni o orí ọ̀fẹ́ rẹ ni ó bá mi là orí ọ̀fẹ́ rẹ lé owó mi sàn bí kò bá sí torí ọ̀fẹ́ rẹ. great grandma wọn tún wà ń bẹ yẹn. orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ni ṣe wá rákọ̀tà fẹ́ dìbò yẹn ẹ mú ballot paper yín tá a mọ̀ fi dìbò náà ìjà. pápápá ni. torí ọ̀fẹ́ la dìbò fún dádì orí ọ̀fẹ́ la dìbò fún dádì mọ́nì. Tolú ni a dìbò fún dádì mọ́mì. Ẹyin yìí mọ̀, ohun yìí ti lálẹ́. Dádì mọ́mì Grace la dìbò fún dádì mọ́mì Grace la dìbò fún. fẹ́ wọn sí. nítorí pé àwọn ẹlẹ́bí táyé ti rò wípé kò lè dá nǹkan rẹ̀ ṣe ṣùgbọ́n a rí àánú rẹ̀ gbà olúwọ̀run ló bá wà ṣe. làbí sáré rẹ̀ ọba ògo. kìnìún bàbí sáré rẹ̀ o ọba ògo. Guys, the bride, uh -huh. the bride. Uh -huh. Ah, mommy! Ah, ah, ah. <laughs> yes, ma'am. Ọlọ́rin. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Glorious and beautiful. Gbogbo ẹbí ẹ bá mi náwó sí ẹ bá mi gbàdúrà fún. Pé bó ṣe ń lọ káwọn ogun ọ̀run kan ṣáájú rẹ̀. Kò ní. Ìyá mo ń lọ, ìyá mo mi lọ ẹ fàdúrà sí mi o. Kí má mo sì kí má pàdánù nílé ọkọ. Kí má má yà kí má pàdánù nílé ọkọ. Ìyá mo mi lọ, ìyá mo ń lọ ẹ fàdúrà sí mi o mi o. àdúrà sí mi o. Gẹ̀gẹ̀gẹ̀ o ṣe tó dojú àdúrà sí mi o ṣe tó dojú àdúrà. Kò ní dígírí ọ̀rẹ́ jáde. dẹnu ògo bẹ́ẹ̀ ni ó ti délé ògo ó ti délé ògo. Jésù pa wọ́n rẹ́ àfi ṣe ààlà láàárín ẹ̀yin àti òun ilé Jésù lọ́la gbé ayọ̀ Jésù ló jẹ ìpè yín lọ́la mú pèmí ìjọ Jésù kò sí ẹ̀yìn kábàámọ̀ àṣìlú fún yín nínú ayọ̀ Kristi ẹ̀yìn náà ṣe fún ọmọ Jésù Jésù ẹni ìjọ làbàbà ṣe é. ó yẹ ẹdínwó. ráìsì náà ráìsì tí wọ́n ní. ráìsì òróró kan. tó bá ṣe pé mi ni wọ́n ní àwọn tí a sọ ni màá gbé. tó bá ṣe pé mi ni wọ́n ní àwọn tó bá kì í ni màá gbé. bá ṣe pé ládùúgbò gbogbo tó wà lẹ. ọyọ lọmọ yìí o. jésù olúwa wa kí ló mú yìí. ó ní bíbélì mi. olúwa bá sì ní ṣèdájọ́. kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ ni ẹ bá fi. ní orúkọ jésù ẹ máa wà ọmọ àgbẹ̀ lálà àmín ọmọ àgbẹ̀ nínú ìfẹ́ àmín ọmọ ọmọ yín ẹ ó rí àmín ó àwọn ọmọ yín wá jù yín lọ àmín nínú gbogbo yín ìṣẹ́kùn ní dàrú mọ́ ẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ẹ̀ máa rí gbà ó sáà ti bí ìwà àbọ̀ ọlọ́run adájú lórí ẹ̀ ó ṣe rere dára fún mi orúkọ jésù ló wà wá. àmín àmín àmín orúkọ jésù. gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí gbẹ̀mí sókè aráyé. Abraham, we enter into fruitfulness. Amen. We enter into blessing. Amen. We enter into prosperity. Amen. We enter into long life in Christ Jesus with this ring. Thank you, Father. In Jesus' name we pray. Amen. that God bless the proposed union with love, peace, happiness, and good offspring, and that through their relationship, both families will further be united. Yours sincerely, the Kondeji Alagbe for the family.